kankan tó kàn ń dùn mí lọ́kàn lọ́rọ̀ tí mò ń bá ẹ sọ láti jọ. wo bí ìgbára là ń búra ṣó ti gbọ́ gbẹ́rẹ́ báyìí lọ́mọdé ń bímọ bí nǹkan tó máa bí pápápá kó jáwọ́ kúrò mbẹ́ mi ni ọmọ mẹ́ta tó dà ni mo ti bí hmm. kó dẹ̀ hàn lára mi. ẹbí ti fẹ́ yọ jẹ́ ti yẹ yín lọ. o fẹ́ lọ́kọ ni. Daddy, why do you make marriage sound like a do or die affair? Like ẹni tí o bá ti marry báyìí, ó máa kú ni. Bọ́sẹ̀. Sọ́ọ́. Bọ́sẹ̀. Mo ti bọ́ dádì mo ti bọ̀. èrò pọ̀ ẹ tọwọ́ bọ̀ ẹ tọwọ́ bọ̀ ẹ ló pẹ́ ẹ máa já ni. n bá tọwọ́ bọ̀ sí ògbóná. o lè gbóná tọwọ́ bọ̀. how did you. wéyìn máa lọ. àwọn sláàgì burúkú wà lẹ́nu ẹ̀. fresh made oranges for you. tí olúwe kan tí mo fẹ́ fún mi. ó ní ṣe pẹ̀lú pé téèyàn bá fẹ́ ṣe nǹkan o need láti keep focus ẹ̀ kó tó fẹ́ ṣe yẹn kó kọ́kọ́ achieve ẹ̀ náà kó tó di pé ó máa jẹ́ kí anything distract ẹ̀. you know. okay yìí ó jojú tí mo mọ̀ rí tí mo ti máa ń pàdé oh mo sorry kò lè jẹ́ mi because mi ò stay sí nàìjíríà ń bí báyìí. ẹ gbé nàìjíríà. àtọ. bí la ń gbé. okun ajá lèmi ń gbé. yá okun ajá ní bẹ́ẹ̀jù lẹ́kì. ẹ̀yin mo tí èmi wá ní fún yín láàrin mi pé kí àwọn náà máa wò dáadáa kán tó gba èèyàn síṣẹ́ yálà gate man ni ọmọ ọ̀dọ́ ni tàbí ẹnikẹ́ni tó fẹ́ bá wọn ṣiṣẹ́. ẹ̀jọ̀ ṣẹlẹ̀ wá bá mi síbò tó kí ni ẹ mọ̀. kí ni kí ni kí ló ha ilé nu ó ṣe kí ni mo rí èpò ẹni mo rí èpò ẹni. adájọ́ dẹ̀ ti dájọ́ fún ẹ̀wọ̀n ọdún méje ni wọ́n fi sí. wow. nice one. Seven years. Is seven years going to bring back the joy you took away from me? Hundred years is not even enough for what it is. Ṣé bí bàbá dúdú ṣàbínú? Hmm. Kò dé gbé sójú. only just one good man. That is just one. And I promise you, I will get married to him first thing tomorrow morning. ọmọ yorùbá má sọ̀rọ̀ àná di bá mi ìkojúmọ́ tó mọ́ nǹkan tí mo kọ̀ǹfàmù tí mo rí tó wà ń bẹ́ ṣé gbogbo pé báàgì sí má ṣe àwọn ọ̀dà tó bá ti láìsí ẹ̀ bá ṣàlá má ṣe lórí burúkú pàlọ́. burúkú ẹrù kó lè ṣeré ni. àkókò ẹ̀rọ ṣeré bá ọ̀dà ọ̀dà kí ló mọ ẹ̀ lágùn.